من هو الله الذي لا إله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa rí pé a kú ojúmọ́ o a kú ọdún iléyà yìí Allah jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ bákan náà àtúndìjọba ríkà júmọ́ àlá jẹ́ kí a ṣe púpọ̀ ẹ̀ pẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò yín ètò àlìfẹ́ fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò lórúkọ mi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí máa fi kọ́kọ́ síde òun náà ni pé ṣé ọ̀tọ̀ àbí ìgbàláyè rẹ̀ wà nínú ẹ̀sìn islam fún mùsùlùmí tó jẹ́ pé yóò pẹran ṣùgbọ́n látàrí pé bóyá kò rárá gbà mọ́ kò rárá rún mọ́ gbà tí akírun ayídì tán gbára báyìí lòun ti lọ gé irun rẹ̀ ṣùgbọ́n kò tí ì pa ẹran nírú òní tá akírun ayídì báyìí bí àpèjúwe ọ̀la àbọ̀túnla òun ni yóò dùn bú ẹran títí ẹ̀ ṣé ìgbàláyè eléyìí wà àbí tá a bá ti kírun tán náà ni àbí ìgbà tó bá tó pẹran tán náà ni ó tó láǹfààní àti gé irun rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هو وعلينا بوارو أم سلمة رضي الله عنها التي ما مسلم بجاده النبي صلى الله عليه وسلم من إذا دخل العشر وأراد أحدكم أن يضحي فلا يمس شعره وبشرته شيئا anabi صلى الله عليه وسلم ìjọ ìjọ àwọn ọjọ́ mẹ́wàá wa ìbẹ̀rẹ̀ lóṣù rọmọ oṣù Dhul-Hijjah bá ti bẹ̀rẹ̀ tẹnìkan ní yín bá sì gbèrò láti pọ wọn pẹran léyà kò tún gbọ́dọ̀ fọwọ́ kan kankan nínú orí rẹ̀ máa kò tún gbọ́dọ̀ fọwọ́ kan kankan nínú awọ ara rẹ̀ ní gígé máa ẹ̀gbà wa mi tún ní kò tún gbọ́dọ̀ fọ́ kankan nínú ìkànnà rẹ̀ mọ́ eléyìí ò ní jẹ́ ní tó tọ́ àyàfi lẹ́yìn ìgbà téèyàn bá pẹran èyí tó túmọ̀ sí pé a ti sọdún lónìí alihamudulilayi kò túmọ̀ sí pé ẹni tó ti fẹ́ gé ìkànnà rẹ̀ láti jẹ́ ti oṣù dòlhíjà ti bẹ̀rẹ̀ tí ò gé ẹni tó fẹ́ fá irun mú rẹ̀ àbí gérun abíyá rẹ̀ àbí tó fẹ́ fárun abẹ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù dòlhíjà tí ò sí bẹ́ẹ̀ kò sí àyè fún láti ṣe bẹ́ẹ̀ ó tó bá tó pẹran ẹni tó jẹ́ pé kò pẹran tiẹ̀ lónìí ọ̀la ni ó tó pa gbà tó bá tó pẹran ni ẹni tó jẹ́ pé ọ̀túnla ni ó tó pa gbà tó bá tó pẹran ni ìjọ mẹ́rin ni ìgbà tó bá tó pẹran ni ẹni tó wá lọ gé irun rẹ̀ àbótí ẹ̀gé ìkànnà rẹ̀ ṣáájú kó tó di pẹ́ pẹran ọwọ́ ògidì pa ti ṣe sọ̀látul Eid onítọ̀hún ọ̀sẹ̀ sófin eléyìí tá nàbì sallallahu alaihi wasallam tó fi yé wa ìtara rẹ̀ ọ̀nà ni kò tọrọ àforíjì. Hmm. jazakumullahu khairan omi tún ni ìbéèrè lè tó wá láti ọ̀dọ̀ afagilẹ hamid láti ìlú ìlọrin ìpínlẹ̀ kwara wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tó ń ta oògùn òyìnbó èyí wọ́n ń tọ́ka sára wọn pé àwọn gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ta oògùn òyìnbó ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa ta àwọn oògùn tí èèyàn fi máa tọ́jọ́ pé àwọn ẹlòmíín máa rà náà fi máa ṣẹ́ oyún àbí èyí tí wọ́n fi máa ń fi ètò sí ọmọ bíbí. alhamdulilayi sísẹ́yìn islam kò faramọ́ islam ò faramọ́ kan sẹ́yìn àyàfi ẹni tó bá jẹ́ pé oyún tó ní àwọn ẹni tó mọ̀ nípa ètò ìtọ́jú aláàárẹ̀ àwọn ẹni tó ṣe fọkàn tán tó ṣe pé wọ́n èké kó bọ̀yọ̀ wọ́n sì ṣàlábòsí hmm. so wọ́n fi dáni lójú sáká pé obìnrin yìí pẹ̀lú oyún tó níyì tí wọ́n bá mọ́yún yẹn kú ń bẹ̀ ó lè ṣe sábàbí ẹ̀mí rẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ kú so eléyìí náà Islam gbà pé wọ́n lè yọ nígbà tó bá pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóyún yẹn ṣẹ̀ṣẹ̀ wà kìí ṣe oyún tó ti wà ní advance level torí pé talẹ́ni náà tó lè tẹ́rí ìgbà pé kẹ́ ẹ pa ẹ̀mí kan so eléyìí jẹ́ bó ṣe jẹ́ kẹ́mi wá taró oògùn báyẹn ó léwu hmm. àyàfi tó bá ṣe pé wọn ò ní ìtafẹ́ nìkan àyàfi ẹni tí àwọn ẹni tó mọ̀ nípa ètò tọ́jú aláàárẹ̀ tó dángájíá tọrọ wọn fi ni lọ́kàn balẹ̀ tí wọ́n bá nírú rẹ̀ lè rà fáwọn láti lò eléyẹn ilẹ̀ lè ta fún so ìfètò sọmọ bíbí náà ètò olè ń fi sọmọ bíbí ọmọ tó náà bá fẹ́ mú ayé ọ̀wà ayé náà ni tí wọ́n máa bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àsakásà àsáró hmm. so ọ̀pọ̀lọpọ̀ tó ń dásà yẹn tí wọ́n kọ́ ọmọ kẹẹ̀ẹ́dógún ni wọn náà jẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ <laughs> tó bá pé bàbá rẹ̀ náà bá ṣe irun tó ń wí ò ní wáyé hmm. náà òyìnbó sì sọ pé pé fètò sọmọ bíbí ẹ má bímọ òun sì ń pè fọmọ ìlú rẹ̀ pé ẹ bímọ ẹ bímọ afẹ́ pọ̀ hmm. náà ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ facebook ẹ máa fi ọ̀làdùnní belò ẹ máa fi wá tẹ bá ti ń rí tán ẹ máa láìkì ẹ bẹ́ẹ̀ kẹ́ tó máa ṣí ààrẹ kí ọ̀gọ̀rọ̀ àwọn ẹlòmíín náà kan tún jàǹfààní ẹ̀ ẹ sì máa rí èmi àti sheikh lónìí ketekete bí a ṣe ń ṣe lọ́wọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí ẹ lè fi pọ̀wọ́ ilé dá sí ètò bákan náà òun lẹ tún lè máa lo nọ́mbà eléyìí náà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí olùjà ìbínú tí a fi máa dá sí ètò ní àárọ̀ yìí inshàlá bíkọ́tìlá bákan náà tí a bá ti ń pè wọlé ká máa gbìyànjú láti yẹn eh, ẹ̀rọ. Eh, rédíò wa sílẹ̀ inshàlá ọlọ́run á ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ni nọ́mbà tí olùjá ọ̀dọ̀ wa ní ibí. hello. hello. hello. orúkọ yín o. ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight àwọn ojú òpó tí àwọn nọ́mbà tí à ń lò náà tí ẹ fi lè kàn sí wa ní ibi tí a wà yìí. bákan náà bí a ṣe ń bá ètò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ lọ́hùn. ẹ lọ́hùn. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti bí tẹ́ ti ń pè. Yusuf láti Ìbàdàn nígbà. Láti Ìbàdàn, kí ni ìbéèrè yín? Ìbéèrè tó fẹ́ bèèrè ni pé ẹni tí wọ́n bì rẹ̀ tí wọ́n bá ń ta wọ́n ń ta wọn lọ́wọ́ drink, wọ́n tún wá ń ta àwọn ọtí mọ́. Mhm. Ẹ̀rẹ̀ wọ́n ní pẹ́jẹ́ bá àdúgbò tó mú nǹkan kan náà kí ni irú kí lọ́mọ ẹni ẹ lè ṣe irú kí ló lè ṣe sí ọ̀rẹ́ ránṣẹ́ fún ọba àwọn ọmọ ta ní já tó rẹ̀ wọ́n kó mọ̀ ta. Ẹgbà ìjẹ̀bọ̀ wọn ẹni ọ̀jù. Wọ́n ń ta àwọn ìjọ ìṣe ọtí náà, wọ́n ń ta owó ní bíkítọ̀ ni wọ́n ń ta owó ẹ̀pọ̀ àti àmínírà àtàwọn tó jẹ́ tọ̀lọ́tì náà ọ̀dà àti gbọ́yìn. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé haram ni lórí mùsùlùmí hmm. láti ta ọtí àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ọtí àti ah. gbogbo ohun tí bá máa dọ̀pọ̀ lọ́rù hmm. tí máa dọ̀ orí rú kò bá jẹ́ mímu kò bá jẹ́ fínfín kò bá hmm. jẹ́ lílá kò bá jẹ́ jíjẹ gbogbo nǹkan tó bá ti jẹ́ pé ó ní ṣe pẹ̀lú dídọ̀ ọpọlọ Islam ṣe léwọ̀. lẹ́yìn àwọn bàbá àtìyá ọlọ́tí àtàwọn ẹni tí ń ta tó lè dọpọ lọrú sẹ́yìn náà lè fi irú rẹ̀ lọ àwọn ọmọ yín. sọ̀rọ̀ sẹ́yìn ò ní fi lọ ọmọ yín tẹ̀wá ń tà fara yín. Hmm. ó dàbí alágbẹ̀dẹ ni tí ń rọ sẹ́kẹ́sẹ́kẹ́ hmm. tí ò ní fi sídìí ọmọ tiẹ̀ àmọ́ tí ń fẹ́ kára yọ ọmọ fi sídìí ọmọ tiwọn hmm. tó sì dáa bẹ́ẹ̀. tó dájú ni pé lẹ́yìn kódà gan-an kápọ́lọ̀ wọn bò sí lófin pé wọ̀ ni kò sí làákà ìkan tó pé tó ṣe pọ́ bá a mú pé kéèyàn máa ta tó lè dàyàn lọ́pọ̀ lọ́rú má ti ṣe fẹ́ ya wèrè hello ìyá hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. abdulhakeem ni sọ́dọ̀ láti lùjú. kí ni ìbéèrè yín. ṣe akí dókítà wa. naam. ìbéèrè mi ni pé tí a bá rí ẹni tó jẹ pé kì í kírun tó sì jẹ pé ń gbà ẹ dàpọ̀ ẹ bá yà náà tó rí ládàá. ẹni tí èkìrun tó sì ń gbà wẹ̀ tọ̀. alhamdulilayi mùsùlùmí ọ̀nà lẹni tí bá ń sojú sí islam hmm. ẹni tí ìbá ti sojú sí islam orúkọ lásán sọ ni di mùsùlùmí abíni ní mùsùlùmí ó kú kí wọn náà túnra rẹ̀ bí pẹ̀lú kó lámòjútó tó péye pẹ̀lú ṣíṣe ojúṣe mùsùlùmí hmm. ẹni ọ̀bá ti sojúṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí o hmm. tí irun wọn bá sì kú ẹnikẹ́ni tí ọba fẹ́ bá ìjàngbọ̀n pàdé lọ́jọ́ ọ̀gbẹ́ni alkiyam kò gbọ́dọ̀ pẹ̀lú wọn ṣe sọ̀látùl jánásà sọ̀daràn la ọjọ́ ìbò ṣe jẹ́. ṣé lábẹ́ ìbéèrè ẹni tó pè wọlé láti Ìbàdàn wọ́n ní irú òbí tí wọ́n ń ta nǹkan máa kí ni ọmọ irúfẹ́ onítọ̀hún lè ṣe sí. kí ni ó ṣe yọ bóbi rẹ̀ sọ ni tó bá wù kó gbọ́ tó bá wù kó má gbọ́ ìwọ ti bọ́kùn wàhálà kó lọ́rùn gbà tó bá ti sọ fún. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti ibi tí ń pè yìí. wàhálà ìṣòro mi láti Ọ̀yọ́ Ọ̀yọ́ láti. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi oògùn ṣíṣe oògùn ṣíṣe. tọ́ padà àti gbọ̀nyí. alhamdulilayi tó bá jẹ́ pé ẹ fẹ́ sóògùn fún àárẹ̀ tí máa ń ṣe yín ibà ibà ibà pọ́njú ibà typhoid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí náà ń dá yín láàmú jẹ̀díjẹ̀dí ò jẹ́ gbádùn islam ní kẹ́ ẹ wá oògùn sí nǹkan tí ń ṣe yẹn. Hmm. nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam ni ma anzalallahu min da illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọba kò sọ àmódì kan kalẹ̀ láyé yìí àfi kó jẹ́ kó tún sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀. nǹkan tó kàn ṣẹlẹ̀ ní àdìsí ni alimahu man alima wa jahilahu man jahila ẹni tó mọ̀ ń pa rẹ̀ ló mọ̀ ń pa rẹ̀ ẹni tó mọ̀ ń pa rẹ̀ àwọn eléyìn àwọn yóò pè. eléyìí ọ̀wá túmọ̀ sí pé ká pé àárẹ̀ kan bẹ láyé yìí tó lè máa báyàn farafinra táwa pé kò lóògùn. òfin ọlọ́run ni pé gbogbo àárẹ̀ ló lóògùn ṣùgbọ́n a lè má mọ̀ hmm. a lè má mọ̀ òògùn yẹn àyàfi àárẹ̀ ogbó àti ikú torí pé kò sóògùn tó lè lò pé kọ́ ọmọ gbò àti dèwé kan kí ní ọ̀gbò náà ni hmm. èyí bọ́ọ̀lù ṣe ń jí tó ń dèwé ti gbó náà nìyẹn <laughs> so bẹ́ẹ̀ náà ni ikú wọn máa yọ̀wọ̀ ní àmì wọn ti dẹwọ́ oògùn kan sí tó lè lani gbani kú lọ́wọ́ kú hmm. so irú àwọn eléyìí Islam ò takò lópin ìgbà tó bá ṣe pé ntẹ wá fẹ́ lò láti so oògùn irú àmódi tí ń bá yín fara yẹn kò lópin ìgbà tó bá ṣe pé níta fẹ́ lò wọ́n takotọ́ lọ́n kò sẹ́ni tó nìkẹ́ má lò àmọ́ tó náà bá tún ti takotọ́ lọ́n ẹ̀ gbọ́dọ̀ lò hmm. àmọ́ àwọn oògùn táwọn èèyàn máa ń ṣe oògùn pé mo fẹ́ lówó oògùn pé mo fẹ́ là oògùn wípé mo fẹ́ di ẹnìkan tó ṣe wípé yóò di àpáta pààrà oògùn kí n máa ta tó ṣe wípé náà gbogbo ẹni tó bá ti ẹ̀ta mi lọ́fà kọ́fọ́ padà sọ́dọ̀ rẹ̀ so àbí ìta bá fọ́n sílẹ̀ ọjọ́ máa ta wàràwàrà àti bẹ́ẹ̀ náà gbogbo ẹlẹ́yìn ẹ̀ ń ṣe nǹkan tó takùtọ̀ lọ́ọ̀ nílé yìí hmm. ẹ̀ ń ṣe nǹkan tó takùtọ̀ lọ́ọ̀ nílé ẹ má gbàgbé láti ṣe tí ò ní jẹ́ kú náà ẹ sì má gbàgbé láti ṣe tí ò ní járe ò sèyìn rárá rárá rárá <laughs> ẹ má gbàgbé láti ṣe tí ò ní jẹ́ kí oṣù ọ̀tọ̀ yín wá láéláé hmm. ẹ má gbàgbé láti ṣe tó ṣe wípé yóò sọ yín dẹni tó ga ju gbogbo èèyàn lọ láyé irọ́ ah, lásán irọ́ lásán irọ́ burúkú oògùn òfò oògùn àdánù tó ṣe wípé bẹ́ẹ̀ ti ń ṣe ẹ̀yin náà mọ̀ pé gbogbo orú àwọn oògùn yẹn ò lè ṣe é ṣe láéláé láì pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ nígbà tó ń Hmm. ẹni tí ń pò gèdè sọ́lọ̀ ló ń pè ní hmm. gbàtọ́ ń pàyàjọ sọ́lọ̀ ló ń pè ní ọlọ́fà ò kan yọ ìwọ kíni láì jẹ́ pọ̀ pẹran léyà tó hmm. gbogbo orí eléyìí bá wọn ìgbésẹ̀ tọ́jẹ́ ti àṣẹ tán nìyí sẹ́wárí gbogbo àwọn oògùn yẹn pátá porongodo rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn àlìjẹ̀nu sọ àwọn àlìjẹ̀nu ẹ̀wẹ̀ wọ́n yẹn ṣe tẹ́ni àyàfi kéèyàn náà takùtọ̀ lọ sọ nítorí di ẹlẹ́yìn mùsùlùmí máa bẹ́ lọ́ọ̀ni mùsùlùmí máa pé ọlọ́ọ̀ni èyí sì pọ̀ lọ́ọ̀n kéèyàn pàdánù ọlọ́run ọ̀bọ dàyàn lónà ni wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an ọlọ́run ní kí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi mo súnmọ́ màmá jẹ́ pé ẹni tó bá pè mí gbogbo ìgbà tó bá pè mí hmm. ọlọ́run ní ẹja máa pè hmm. ẹ ráwọn bàbá bàbá tí wọ́n sóògùn títí wọ́n kú wọ́n fóògùn lẹ̀ so wọ́n kú wọ́n fóògùn lẹ̀ ẹ̀rí babaláwo gan òun náà tún kú dànù Hmm. alágbègbà ti dànù ẹ̀yin yóò bá sì gbọ́n púpọ̀ ọkàn jẹ́ pé wọ́n èso òótọ́ náà ni hmm. ẹ rí wọn ní ikú pa babaláwo bí ẹni tí ò nífa ó nìna kò sí gbàálẹ̀ <laughs> ọ̀pọ̀ ń ṣègùn bí ẹni tí ò légbòogi hmm. ó nìna kò lè gbàálẹ̀ ni nítorí pé lẹ́yìn ẹ̀fọ́kọ́ mi mẹ́lẹ̀kìn kalla wala mẹ́lẹ̀kìn wala nabiyun ya'ishu da'iman abada. so anabi kan ò ní máa bẹ láéláé màlẹ́kà kan ní máa bẹ láíláí hmm. ọba kan sí tí ó máa bẹ gbére kése nkálukú náà kù náà ni hmm. oògùn rọ oògùn àdánwò tí ó tún padà ṣe sábà bí orí ibú fún yàn hmm. lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama onílọ́nà wo lọ́nà pò ń pè nǹkan míì tó yàtọ̀ sí Allah. jazakumullahu khairan sheikh lábẹ́ ìbéèrè àdúrà ṣíṣe tí adọ́gbọ́n mẹ́nubà lábẹ́ ìbéèrè tẹni tó béèrè béèrè ó náà ní pé oníbèrè kan béèrè wọ́n ní ṣé èèyàn lè máa tan tùràrí ṣe àdúrà. tó àdúrà pẹ̀lú tùràrí kí ló so wọ́n pọ̀ hmm. kò sí nǹkan kan tó so wọ́n pọ̀ láti bẹ lọ́n màtálọ́ ń sọ pé ẹ̀sà àdúrà ẹ pè mí ẹ bẹ̀ mí kò síbi tó ti ní ẹ̀tàn tùràrí màtálọ́ bí sallallahu alaihi wasallam ti ń sọ asbabul ijaba àwọn nǹkan tí máa jẹ́ kọ́ lọ́wọ́ bọ́ gbádùn àkọ́ gbà hmm. wọn ò sọ pé kẹtàn tùràrí kankan bẹ ọ̀pọ̀lọpọ̀ tùràrí gan fi ń pàlùjọ nù. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi orúkọ yín àti tẹ̀sí ń pè yìí. Orúkọ mi ni Mariam láti Pápámọ́kí nílùú Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè tèmi ni wípé ẹ̀yin amọ̀kọ́ tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ wípé sí àwọn ọkùnrin tó máa mhm. fẹ́ fẹ́ràn léyà mhm. wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe irun àti sí èékánná wọn. Wọ́n wá ní ìbéèrè mi lọ́wọ́ ìpè tí obìnrin bá fẹ́ fẹ́ràn léyà kí ni tí obìnrin ò lè ṣe kìí ṣe ọkùnrin kìí ṣe ọkùnrin lásán lòfin yẹn bá wè. torí pé Ànábì sallallahu alaihi wasallam ní idha dakhala al-'ashr wa arada ahadukum an yudahhi fala yamassu sha'rahu aw basharahu shay'an. ẹnikẹ́ni nínú yín ní ìgbà tí ijọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul ti bẹ̀rẹ̀ tó gbèrò láti pẹran léyà kò gbọ́dọ̀ fọwọ́ kan irun tàbí awọ rẹ̀ rìwáyà mi ní àbí ìkànnà rẹ̀ ọ̀bọ̀lọ̀ fọwọ́ kan ẹnìkan nínú yín ìbá àjọkùnrin ìbá àjọbìnrin hmm. eléyìí tó túmọ̀ sí pé àwọn obìnrin náà tó fẹ́ pẹran léyà wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan irun wọn lọ́nà tí wọn ò fi tú hmm. tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe ètò àti tún irun yín ṣe ẹ ti ṣe léyìn kó tó di kóso dòlhíjà bẹ̀rẹ̀ àyàfi tó bá pé irun ti yín jẹ́ irun tó so yí pé tí wọ́n bá ń ba yín kó wọ́n bá ń ba yín ṣe kò ní já. Hmm. sọ àmọ́ tí bá ti mọ̀ pé ọjà ẹ tètè ṣe kó tó di kó sùn zọlhíjà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin náà gbọ́dọ̀ gé kaná bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ rẹ̀ títí tí ó fi di pọ́pọ́ ẹran léyà rẹ̀ ah, ẹ dákun ẹni tí ó ń fi nọ́mbà tí a mọ̀ ọ̀nà nọ́mbà tó fi ń pè èmi ò ní gbé o àyàfi ká máa rí nọ́mbà òun ketekete ni bákan náà ẹ lè má darapọ̀ wá ní ìkànnì ojú omi wọ Facebook ẹ máa fi ládùn níbi lò wá bákan náà tí ẹ bá ti ń wá kẹ máa láì kẹ bá ti ń rí tán kẹ máa láì kẹkẹ sì tó máa ṣí ẹ rẹ bákan náà òun tún ní pé ọ̀dà ẹ̀jẹ̀ ṣe báyìí ẹ̀ lọ́wọ́. Wàhálà sálàmù rahmatullah ó kọ yín. Ó kọ mi ní àfa àtàjùdé Salam. Láti bo. Láti òkè owó dé ilé ẹjọ́ abájá. Kí ni kí ni ìbéèrè yín? Ẹ ṣe wọn lọ́wọ́ nípa kàrámọ̀ ní àrùn jẹ́. Àmín ẹ ṣé o. Àti ìsáàsì wa. Naam. Ẹ̀mí yóò gùn lágbára lọ. Àmín masha Allah gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ̀ ń kọ́ wa là ń fi ọkàn sí láti ìjọba. now lórí oògùn ṣíṣe mhm. ẹni tí stroke mú tọrọ lápá tọrọ lẹ́sẹ̀ tá a wá rí àbájáde ṣọ́ọ̀ṣì mhm. ní ká padà lọ sí bísí mhm. ká lọ máa fọwọ́ létọ́ tí àwọn èèyàn sì ń polówó lórí rédíò tá a wá gbé lọ bẹ̀ tó sì rí gbàlà sí apá náà tẹ́sẹ̀ náà ìsáàfù sì sọ pé ká mọ́ sóògùn ọ̀nà àbáyọ owó ọlá wà sí àti ìbéèrè kejì ni pé ẹni tí ń wọ́ mu mhm. tẹ́ni kọ́ bẹ́lọ̀ mhm. tó sì bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ tọ́lọ̀ mhm. yọ̀ǹda ọmọ fún tọ́wà lọ́dọ̀ adániṣe tọ́lọ̀ wọn á bùkù tọ́lọ̀ ń gbẹ inú adániṣe tó fi bímọ ṣé ọmọ yẹn nìṣe tó bímọ sáyé ìdájọ́ wo lọ́wọ́ àbí oyè yìí ṣé sọ́lọ́ ni àbí èyí tẹ̀ wí fún wa ní sábàbọ̀. nà wá sí bọyé. alhamdulilayi àkọ́kọ́ kò síbẹ̀ sí lè fi tọ́lọ́n tẹ́ lè fi wé ti àṣetán hmm. lópin ìgbà tó bá rí pé bẹ́ẹ̀ ṣe ń béèrè yẹn sì gbọ́ lọ́hùn gbọ́ dáadáa hmm. kí wọ́n lè yàn náà já mọ́ kí wọ́n la dáńṣe náà bá pera rẹ̀ hmm. lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́n àdáǹṣe tí ó kù tíwẹ́ àdáǹṣe tí ó kù dànù àdáǹṣe tó gùn ò lè gbàálẹ̀ àwa fẹ́ máa fi tọ́lọ́n àwa fẹ́ máa fi wé tẹ lómi ilé adáǹtẹ ni wọ́n lọ tán fi bí gbogbo èèyàn tó wà láyé <laughs> ah, àbí ọlọ́run dẹ̀yàn ọlọ́run dẹ́ pé ó sórí ibú àmọ́ ibi tí ó gbà sórí ibú hmm. ìrọ̀rùn ni ọba dé kọ́lọ́run sànù ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ so ẹ wá pé òòṣà bùn mi ìfá mú ìwà òòṣà oníbùyàn lọ́mọ ìfá <laughs> wo ló mú eléyìí wá hmm. ọlọ́run ọba ń ṣoore fún à ń dúpẹ́ fóòṣà ọlọ́run ọba ń gbà wàhálà à ń dúpẹ́ fẹ́ bọ ọlọ́run má ṣe ní pẹ̀lú yín ní ọ̀sẹ̀ bọ ìsìláàmù lẹ́ ń gbọ́ yẹn o tó bá pé mùsùlùmí bá lẹ̀ yẹn ẹ̀ gbọ́dọ̀ wá nǹkan lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ àfi tẹ́yìn bá mọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ lọ da yín. Hmm. hello hello ó kọ yín o ẹ bá a parí rí àmì kẹyìn lọ́lẹ̀ dáadáa. abdulaziz bello láti sàlẹ̀ làkà ló ẹ̀dákun téèyàn bá ń pè irun ní mọ́sálásí sábà mhm. wá rí i pé ọjọ́ lọ mhm. kóhun tó dìde téèyàn lè kọ́kọ́ pè irun kó tó sálùwàlá ni àbí kéèyàn kọ́kọ́ lọ sálùwàlá náà kó tó pè irun ìmọ̀ yìí ò ní jọba o. alhamdulilayi ọkọ ni kí gbogbo ẹni tó bá máa pèpè fún sọlá ó yẹ kí wọn jẹ ẹni tó ṣe pé wọn wá àwọn nǹkan tí wọn máa ràn wọn lọ́wọ́ hmm. láti máa tètè tají nítorí pé al na umana. bẹ́ẹ̀ làdí kan nàbì sallallahu alaihi wasallam sọ àwọn ẹni tó bá ń pèpè fún sọ̀la ẹni ìfọkàntán ni wọ́n hmm. ẹni ìfọkàntán ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́rọ̀ mà hmm. pàápàá jùlọ tó bá tiẹ̀ lọ jẹ́rú àṣùbà ẹlòmíì fẹ́ lánìyàn wọ́n fẹ́ kẹnu rọ́sẹ̀sì fọlọ́ hmm. ẹ̀yin ìpèpè tẹ́ ń pè ń oní tají lọ pé ó so téèyàn fẹ́ pèpè fún sọ́la kọ̀bá àti ẹ̀jọ́sán náà lẹ fẹ́ pèpè fún sọ́la àbí ọwọ́ ọ̀rọ̀lẹ́ àbálẹ́ kò sí nǹkan tó burú kẹ́ ẹ pèpè fún sọ́la àti láì tí sàlùwàlà hmm. ṣùgbọ́n kò dáa kẹ́ ẹ sì kọ́mọ̀ láì lálùwàlà ṣe hmm. ìyàtọ̀ wà láàrin pèpè fún sọ́la àti ìkọ́mọ̀ ìdí ni pé tẹ bá pèpè fún sọ́la ẹ̀ ń táwọn èèyàn lólobó pásìkò tónu hmm. ṣùgbọ́n ìkọ́mà a kì í ṣe àfi láti sọ pé a ti gbé sọ láti dúró. torí àwọn sọ pé ìkọ́mà ń bùkátà àlùwàlá àmọ́ ìpèpè fún sọlá a lè ṣe ṣáájú ká tó sọlọ náà. Hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. hello. ó kọ ibi ẹ ti ń pè o. orúkọ mi ni abdulrahim. láti bo. látòkè wojú. kí ni ìbéèrè yín ìbéèrè tí bàbá tó bẹ̀rẹ̀ ní ìsinmi tó ní òun ni bàbá Báríkà hmm. ẹ bá wa dá rẹ̀ fẹ́ni sóòtù mú. wọ́n ti dán wọ́n ti ẹ lọ wọ́n ti dán rẹ̀ wípé gbogbo àìsàn pátá ló ní ìwòsàn nínú ẹ̀sìn Islam wọlé kó lè dá ìdá wà so gbogbo àìsàn pátá ló ní ìwòsàn àyàfi tó bá jẹ́ pé èèyàn ọba èèyàn ọba tí ìmọ̀ bíi tí ó lọ láti fi rí ìwòsàn àbí ìtọ́nù. má máa sọ ní tí n bá sọ kì í ṣe ní tèmi sọnù kì í ṣe pé ìwòsàn kò ṣe gbogbo àìsàn pátá ló níwòsàn ní ẹ̀sìn islam ẹ̀sìn islam ọ̀pá tí oògùn kalẹ̀ mo rò pé ń yé because pẹ̀lú tí wọ́n ń sọ yẹn bígbà tá a pa tí oògùn kalẹ̀ àwọn èso olóògùn islam sọ pé kò sí ní tó lè máa ṣèyàn láyé tí ò lóògùn ẹni tó màmá ẹni tí ó màmá àmọ́ kẹ wá wá ìwòsàn tí ń ṣe yín lọ síbi tí Ọlọ́run bá ṣe léèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ ṣe àfi tẹ́ ì bá ṣe mùsùlùmí tí wọ́n bá ní kẹ lọ fọwọ́ lé jẹ́ ó túmọ̀ sí kẹ máa lọ lé babaláwo so tí màsíkà ẹ máa lọ ilé adáǹsẹ ni fọwọ́lé jẹ síbá ara rẹ náà ní kò bẹ́ lọ hmm. ogun wo la lò láyé tó dá ṣiṣẹ́ fúnra rẹ̀. Hmm, bí ọ̀sẹ̀ yọ̀ ní ọlọ́run. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. hello. hello ẹ pé tó. ó kọ ibi ẹ ti ń pè o. ìyá fẹ́mi ló ń sọ̀rọ̀ látọ̀jagun. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹlòmíì tó bá ju táwọn gbanú àwẹ̀ hmm. yóò ní àwẹ̀ alákọ̀ọ́kọ́ àtẹ̀ tó parí ńlọrọ̀ ògbà tó tọ́sùn náà ẹlẹ́yìn ẹ̀sẹ̀ mùsùlùmí mùsùlùmí yóò ṣe gbogbo ojúṣe islam ẹ̀jẹ̀ yé wa islam yìí ṣe ní tí wọ́n máa ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ hmm. islam yìí ṣe ní tí wọ́n máa fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ hẹ́ mú bí ẹni tó sọ pé màá máa ṣàtúbà hmm. so àmọ́ yòókù ọlọ́run ó foríjì mi foríjì wọn bá o kì í ṣeré lẹ́sìn islam hmm. so ẹni tó bá fẹ́ wọ àlìjánná àlìjánná tá à ń sọ ẹrù ọlọ́run ẹrù ọlọ́run kò ṣeé gbà kò ṣeé gbà ní rọrùn Hmm. láì jẹ́ pé o mójútó ń tọ́lọ̀ ní kò ṣe. Hmm. wọ́n sọ pé tí rọ̀mọ́tàn bá bẹ̀rẹ̀ wá ṣe tàkọ́kọ́ wá ṣe ti gbẹ̀yìn àforíjìn ọba yòókù hmm. àforíjìn àbíyà ṣèyàn <laughs> gbọ́dọ̀ mójútó ẹ̀sìn ọlọ́run. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ètò tí a pè ní ẹkú ọdún yóò wáyé ní ẹgbẹ́ ààfin bàbá sọ̀hún tìlú Ògbómọ̀ṣọ́ ní nǹkan báadà sọlátìlẹ̀ àṣù lẹ́yìn sọlátìlẹ̀ àṣù lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ẹ́ ẹ jẹ́ kí a péjú pésẹ̀ síbẹ̀ bákan náà àwa tí a gbọ́ kí a sọ fún ẹni tí ò gbọ́ bákan náà tá a bá ti ń bọ̀ ká lo ìbomú wa o láti fi pé àwọn ìwọ̀ tí ó ní ṣe pẹ̀lú àti dènà àjàkálẹ̀ àrùn covid-19 bẹ́ẹ̀ ẹni tó ń fi private number pè èmi ò ní gbé àyàfi kẹ́ jẹ́ kí nọ́mbà náà kó ṣò hello. hello salaam aleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín àbí ẹ ti ń pè yìí. ibrahim ló sọ̀rọ̀. láti bò. láti èkó. kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni àkọ́kọ́ ni wípé ìyàwó ní islam kọ sí fọ́tò yíyà. Mhm. naam ẹlẹ́ẹ̀kejì. naam. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé nínú ẹ̀sìn islam ọmọ ṣìnà ìyẹn fún obìnrin mhm. kí ni ọkùnrin lè ṣe tó fi ọmọ ọmọ yẹn fi lè jẹ́ ọmọ títí ẹ̀ tí ó dẹ̀ ní obìnrin yẹn fẹ́. alhamdulilayi àkókò àwòrán yíyà bóyá ọwọ́ ni wọ́n fi yà bóyá ẹ̀rọ fi yá á pé àwọn gbẹ̀lérè islam ò faramọ́ islam yìí ṣẹ̀sìn um, à ń yagi à ń yépẹ̀ à ń bọ́gi à ń bóyépẹ̀ ẹ̀ islam ò faramọ́ torí ẹ̀ ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni tí ìyá wọn tí ó pelékejì tó bá di jọ́gbìn dàlùkìyàmù làwọn àyàwòrán hmm. wọn á sọ fún wọn pé kí wọn fẹ̀mí sára gbogbo nǹkan yà láwòrán àmọ́ wọn ò ní lè fẹsí lára torí délé eléyìí lòfin Ọlọ́run wọn wá bá mi láàmú kò bá mi láàmú wọlọmọ hmm. òfin Ọlọ́run tó lọ ń ṣe so a sì gbọ́dọ̀ tẹ̀lé lókun ìgbà tá a bá jẹ́ mùsùlùmí gidi ẹni ìgbà tá a ti mọ̀ lábẹ́ òfin Ọlọ́run pé ọmọ tán bá bí gbọnà wọ́n wá ní bàbá tí ọba àfẹ́sẹ̀ náà papọ̀ yìí òun náà fẹ́ láti pé kọ́ ọmọ jẹ́ tòun ọgbọ́n òun ló lè dá kọ́sọ́gbọ́n tó lè dá ju wípé kó o so igi pẹ̀lú obìnrin ní igi tó lálàáfíà lọ ṣáájú kí ìbálòpọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin wa àtòbìnrin àìjẹ́bẹ̀ gbogbo ẹni bá ti bímọ lọ́nà zina ọmọ yẹn á máa sọ pé ìyá lásán ló ní òní bàbá òfin tọ́lọ́run ọba nìyẹn kí ni tọ́nà láti ṣe sùúrù so igi kó tó di pé o ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin òtí wàá lọ ṣe zina ọwọ́ á ní abó lọ́mọ́ òsì jẹ́ tiẹ̀ kó lè jẹ́ tiẹ̀ ilé náà ń pè ní ọmọ zina ọmọ zina ọmọ tá a sòwò àti bíi pẹ̀lú obìnrin ṣáájú kó tó di pa aṣòyìgì pẹ̀lú obìnrin yẹn so eléyìí túmọ̀ sí pé ẹja bẹ̀rù ọlọ́run kí ni tí wọ́n ń gbà nídìí ìranù ẹwà kó bá a láéláé ọmọ tá a wá bí wọn wá máa jẹ pé ìyá ló kò ní bàbá. ṣé hmm. ah, lábẹ́ ìbéèrè tí wọ́n béèrè nípa ti àwòrán báwo ni ti àwọn tó jẹ́ pé àwọn ń ta ọjà nínú ṣọ́ọ̀bù tàjà wọn ṣùgbọ́n àwọn páálí ọjà wọn nǹkan kan ó ní í ṣe pẹ̀lú àwòrán àwọn nǹkan abẹ̀mí. èso wàhálà wọn ní display rẹ wọn á fi nǹkan bo déédéé bí orí yẹn. hello. hello salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín. mohammed ni ní àti ọ̀yọ́ làtọ̀. kí ni ìbéèrè yín ìbéèrè ni pé mọ́ọ̀fù tí a ti ń kírun mhm. lásìkò covid nineteen mhm. nípa ní ká tó máa fọ owó wa tó wá wọlé ìgbà à ń sábà látẹ́lẹ̀ sí ìdájọ́ tí ń bẹ lórí yìí. alhamdulilayi àkọ́kọ́ ni pé lópin ìgbà tó ti pé mùsùlùmí ó ṣàlùwàlà ṣáájú kó tó wọ mọ́ṣáláṣí àwọn bùkátà kan tó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ kankan mọ́ àwọn bùkátà kan tó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ kankan mọ́ àfi tó bá ti pẹ́ nìkan wà tí ì ṣàlùwàlà ò sàlù alálòfin lọ mọ́ṣáláṣí eléyìn ẹ̀bùrú ilé hmm. ìjẹ́bù sójú. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. hello doctor. ó kọ yín o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mo padà wá mo fún àlè padà ẹ̀mí yóò gùn lágbára ọlọ́run. láti wo. látòkè wọlé náà ni. dókítà ẹni yóò lágbára Ọlọ́run. àmì ń gbọ́ yín. láti jẹ́ pé ṣe fúgàmù máa ń dùn pé ìsìlámù ò parẹ́ náà sí. ẹ dákun gẹ́gẹ́ abẹ́bẹ̀ yìí bá ti parí àwọn ètò yìí ẹ dákun Ọlọ́run ẹ máa fún lọ. àṣírí bíbò ni mọ́ jẹ́ ìrántí Ọlọ́run ẹ ká hmm. máa kọ́lẹ̀ ẹ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bá wa pè é. ọ̀dà àti gbọ́ yín àti gbọ́ yín. zero nine zero eh, five one. ìbéèrè tí ẹnìkan ṣe lẹ́ẹ̀kan nípa tí mọ́ṣáláṣí wípé wọ́n ní káwọn máa fọwọ́. àkọ́kọ́ eh, tó ń ti pé a ti sàlùwàlá wọ́n tún rántí tó ń ti pé a ti sàlùwàlá ṣáájú kó tó di pé a wá sí mọ́ṣáláṣí. so kò burú náà kí mọ́ṣáláṣí ó tún ní bọ́kẹ́ẹ̀tì. eléyìí tí ó gbé sí dédé bí ẹnu ọ̀nà àti ọ̀sẹ̀ torí gẹ́gẹ́ bí a ti fẹ́ ń gbọ́ táǹsì ń wí fúnra wa lójoojúmọ́ pé wa lọ́wọ́ hmm. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan bá ti pẹ́ hmm. àwọn èèyàn ń lákàtì fún ma ọ̀pọ̀lọpọ̀ ń bara wọn lọ́wọ́ hmm. tó ń ti gbogbo kìlọ̀ ibo ti ṣe lágbára tó gbàgbà mà èèyàn lè ṣèṣì bá ẹlòmíì lọ ó lè má mà bá ẹlòmíì lọ hmm. tí bọ́kẹ́tì àti ọṣẹ yẹn bá wà nítòsí wàá fi tètè fọwọ́ rẹ nítorí kó tó di pé ó tà fún gbogbo ara yòókù ó ti wọn àdánù. eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè o. ìyá fẹ́mi ló tún padà. kí ni ìbéèrè yín. ẹ dákun wọn sọ wípé kò sọ fọ́tò tá à ń yà lórí fóònù tó tọ́ súnà. ọ̀dà alhamdulilayi bákan náà ni gbogbo ẹ náà wọ́n ń pè fọ́tò fọ́tò fọ́tò kọ́tọ́ àyàfi tó bá jẹ́ pé túláàsì ló mú yàn yá bí fọ́tò tá a fẹ́ fi sí ara passport a fẹ́ fi rìnrìn àjò hmm. so wọ́n fẹ́ sí id card so wọ́n ní kí n lọ mú fọ́tò wa gbogbo eléyìí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe so eléyìí in Islam gbà yìí pé ẹ lè ṣe lábẹ́ túláàsì hmm. eléyìí jẹ́ bó ṣojú hello. hello sàmánì. aleykum salaam wa rahmatulah ọkọ yín o. àlẹ́ ló ń pè láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín. nípa di kọ́pọ̀ tí ẹnà mo fẹ́ dé. náà. ọ̀rẹ́ tàn sí sí mi ní ayé tá a wà yìí ní civilization tó ti wà fà tó tó jẹ́ pé mo kà wọ́n kan nígbà ṣe ẹ máa ní ìdí pé bá yóò ẹ lọ sí kíkẹ́ mi fẹ́ẹ́ pé wọ́n á tètè tọ̀ yín tẹ́lẹ̀ mọ́ gẹ́gẹ́ bí báyìí ọ̀ bóyá sì àwọn tó ti ń bíbí sẹ́líbítì sí bóyá bí àwọn afáàlú ọ̀ bóyá bí mọ́sà àwọn míì kan lọ sí bóyá bí òkèṣẹ̀ kan so wọ́n lè ya píkṣọ̀ yín bẹ́ẹ̀ ni mọ̀ so kí ni ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ọ̀ bóyá sì ẹni tó wọ sùúrù ọ̀ bóyá ó ṣe nǹkan so máa níbi ìlà passport bóyá bí graduation sin wọn á níbi ìlà bí píkṣọ̀ a ti gbọ́ lópin ìgbà tí èsì ọlọlọ gbéra rẹ jókòó tó ní wọn máa yà ọ so Ọlọ́run ní bí ọ léèrè ẹbí hmm. jẹjẹjẹjẹ rẹ ni wọn jókòó hmm. so bákan náà ọkọ pàkọ ẹnìkan yọ kí ni tètè ẹ ti jẹ ìpàkọ ọgbọ sùtì so tó bá jẹ́ pé o bá nídìí àti ṣàlàyé rẹ hmm. o bá nídìí rẹ fún eh, id card passport o fẹ́ travel nǹkankan islam ọ̀pọ̀ eléyìí bákan náà fọ́tò tán yà sára owó islam sọ pé kọ́ yá dànù má ti ṣe pórí dàrú so islam sọ pé irú eléyìí kìí ṣèwọ ló yá hmm. o sì ní tìtorí rẹ̀ kó ló náwó má hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bákan náà ẹ máa ń gbàgbé pé ẹ lè máa darapọ̀ wá ní ìkànnì ojúwe mọ̀wómi wọ facebook ẹ máa fi ọlọ́dún níbi lò wá ẹ bá ti ń rí kẹ́ máa láìkì ẹ̀ bákan náà kẹ́ tó máa ṣí ààrẹ ẹ sì rí mi àti sheikh lóní ketekete bí a ṣe ń ṣe lọ́wọ́ ẹ sì má gbàgbé lẹ́yìn sọlátìlẹ̀ asri lọ́la ní wa ní ẹ̀gbẹ́ kan tábà ní húdèdè ọjà gbó níwájú ààfin ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ ètò ẹkú ọdún yóò wáyé níbẹ̀ lẹ́yìn sọlátìlẹ̀ asri bó ti ṣe máa ń wáyé náà látẹ̀yìnwá kí àwa tá a ti gbọ́ ká gbìyànjú sọ fún àwọn tí wọ́n àti gbọ́ Allah yóò sì ṣe ní rọrùn fún wa insha Allah hello. hello. orúkọ yín o ó yín o orúkọ mi ni sẹ́yìn black brother. kí ni ìbéèrè yín. àkàtúntò bá kí yín kú ọdún náà ni o. ọ̀dà ẹ ṣe wàá dúpẹ́ o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six dàbí ẹni pé àwọn ìpè yìí ó ń dí àwọn ará ilẹ̀ òkèèrè lọ́hùn ó ń dí wọn lọ́wọ́ gidi gan ojú òpó náà tún kún díẹ̀ àmọ́ bàbá ti ṣe o zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Hello. Ẹ sì ń bẹ lójú òpó. Hello. Ẹ bá gbóhùn sókè díẹ̀ sí orúkọ yín àti ìjẹ́ tí ń pè kò sì já. zero nine zero five one six four five four three eight nọ́mbà tí a fi ń dá sínú fún àbátà ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ Nàìjíríà. Hello. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín o. ó kọ yín òun náà tún já ọ̀dà zero nine zero five one six four five four two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi orúkọ yín o. Àpò ọ̀dọ́ àpapọ̀ rẹ̀ o. Ẹ ṣe o, ó kọ yín ibi jẹ́ tí ń pè. Orúkọ mi ni Mr. Kudrat Abdulwakil ṣe gbẹ̀yàn máa fi ìyá Ṣáídì láti Kàjá. Kí ni ìbéèrè yín? Ẹ dákun ìbéèrè mi ni wípé ẹran tí ẹnìkan fẹ́ pa ní àárọ̀ yìí, mhm. kò sí tó mú tá a ti lọ yídì ìgbà tá a kírun dé nìsín ẹran yẹ nígbà tẹ pé òtútù mú ń gbọ́ kìrìkìrì wọ́n wá gba abẹ́rẹ́ fún un jẹ́jẹ́ ṣe gba abẹ́rẹ́ fún un tí wọ́n lè pa àti wọn ò lè pa nílànà súnà ẹ̀ ní ṣìṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́la. alhamdulilayi ẹran tá a ní fún iléyá nǹkan kan ṣe títí tá a fi lọ sí àìd ìyàtọ̀ wa darí dé tó kù dẹ̀dẹ̀ ká pa àrí bí ìgbà tí òtútù fẹ́ máa mú hmm. so tá a bá tọ́jú rẹ̀ tó bá gbádùn ìgbà náà ló tó lè wọlé yá tá a bá tọ́jú ẹ̀ tí o gbádùn a gbọ́dọ̀ pa fún léyà. hello. hello salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti ilé ẹtí ń pè. na Ibrahim náà ló padà wá. tọ à ń gbọ́ yín. na ìbéèrè mi ni wípé tí èèyàn bá kọ́lé mhm. ṣé èèyàn lè gbin bí igi àwọn nǹkan oríṣiríṣi sínú ẹ̀ yàtọ̀ sí fúláwà igi gbígbìn tó lè máa so nǹkan bí igi eléso tó máa máa so nǹkan tíyàn lè máa jẹ. eléyìí ní í ṣe pẹ̀lú gbèsè ayé yín ni tẹ́yìn bá rí pé nídìí láti gbìngì sílé yẹn gbìn sílé yẹn sáàtì má gbìngì burúkú bí kéèyàn gbìngbó <laughs> èèyàn gbọ́dọ̀ gbìngbó sílé àbá àwọn èso burúkú tó lè bà tèèyàn jẹ́ ẹ má gbìn sílé so nǹkan tó lè wúlò fún yín tí wúlò fọ́mọ èèyàn hmm. so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí ó bá ti ní kó bá lé yín eléyìí ní í ṣe pẹ̀lú gbèsè ayé yín ẹnìkan tó gbìngì tó gbìn sí ẹ̀bá ògiri ó ṣeé ṣe kí gbòǹgbògi yẹn kó padà wúlé ńgbà ọba yẹn ṣòtẹ́ bá ti gbìn síbi tí ò ti ní palẹ̀ yín lára kò sí tó burú mbẹ́ ẹlẹ́yìn ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yìí ni. Hmm. hello. aleykum salaam ó gbọ́ yín o. mama james ló sọ̀rọ̀ láti wá gbọ́. kí ni ìbéèrè yín màmá. mo fẹ́ béèrè yìí obìnrin náà wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ó ti bímọ tán ní òkè sọ̀já kalẹ̀ ó sì ní ojú ìtàn tàdá àti òun mm-hmm. òun sì fẹ́ kàn ṣe bọ́n máa ti dé bí àṣẹ̀ṣẹ̀ lọ mú yàwó ìdí ó lè ṣe bí ẹni tó ti sọ jálẹ̀ ń gbọ́. ẹ̀gbọ́n wọn yé tí wọ́n bẹ̀rẹ̀ ní pé ẹni kan bẹ obìnrin ni ó ti bímọ tán kódà ó ti sọ̀jálẹ̀ pé òun ò bímọ mọ́ ṣùgbọ́n wọn à ṣe wọn à ṣe wọn à san sọ̀dá kí ọ wá fẹ́ kí wọ́n ṣe ní bó ṣe yẹ kí wọ́n ṣe pé ìjó lè ṣe é ṣe ní wàásù pé iná. náà kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ lóbìnrin tó tó pé ẹ̀sọ́ igi kó tó di kó di ìyàwó yín bàbá rẹ̀ fi fún yín níyàwó ẹ̀yin náà sì gbà níyàwó àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí i ọ̀ràn yàn ló jẹ́ lórí ọkùnrin kó san sọ̀dáàkì fún ìyàwó rẹ̀ sọ̀dáàkì yìí ó kéré ní àbọ̀pọ̀ túláàsì èèyàn gbọ́dọ̀ san fóbìnrin nọ́mbà túláàsì ni kì í ṣe nọ́mbà fẹ́ so obìnrin tí a sì fẹ́ lóbìnrin tá a fẹ́ ń yàwó òun ló ní sọ̀dáàkì yìí kìí ṣe ti mọ̀lẹ́bí kìí ṣe ti ìdílé kìí ṣe ti bàbá kìí ṣe ti ìyá kìí sì ṣe tọkọ gan pẹ̀lú àmọ́ tó bá wu obìnrin láti yọ̀ǹda nǹkan kan nínú sọ̀dáàkì rẹ̀ fẹ́ni tó bá wù eléyàn kò sí ní tó burú ń bẹ̀. Hmm. wàyí o ẹni tó ti wá fẹ́ yàwó ìyàwó yìí ti wá bí gbogbo ọmọnú rẹ̀ tán gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí so débi wípé ó wá fura mọ̀ pọ́kò tiẹ̀ san sọ̀dáàkì fún un hmm. títí dòní yìí báyìí báwo ni wọ́n ṣe ṣe gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn ọkùnrin ọgbọ́dọ̀ san kódà gan òfin ọlọ́run sọ pé tọkùnrin bá lọ kú pínrín láì jẹ́ kó san sọdáàkì fún ìyàwó rẹ̀ nínú àkọ́kọ́ tá a kọ́ yọ nínú dúkìá rẹ̀ nu kó tó di pa pín ogún rẹ̀ yòókù á yọ nínú dúkìá rẹ̀ ẹ̀tọ́ ìyàwó rẹ̀ tí í ṣe sọdáàkì tí ọ̀sán fún ṣe lè jẹ́ bó ṣe jẹ́. Ah, ṣé èèyàn yóò máa jẹ́ tẹni tí wọ́n fi ọkọ fún tán fìyàwó fọkọ tóun náà sì gbà níyàwó àbí ẹni tó jẹ́ pé kò tiẹ̀ wulẹ̀ gbàyọ̀ǹda kankan kó tó di pé ọ̀rọ̀ olóyún dé tí wọ́n fi wọ́n ń gbáyé lọ. wọ́n sọ pé wọ́n fẹ́ yàwó ni ìkẹ́ ló ń béèrè <laughs> wọ́n sọ pé wọ́n fẹ́ obìnrin yàwó eléyìí jẹ́ bó ti jẹ́ ẹni tí wọ́n jọ rìn pàdé ara wọn séyàwó wọn ń pè léyìn wọ́n sọ pé wọ́n ń jókòó zìnà wọ́n sọ̀rọ̀ sọ̀dáàkì náà. hello angel eh, eh, adéfataki mm-hmm. àwọn kan wá pẹ́ nílé so wọ́n ti àti kírun tán ìmáàmù wa ń ṣe kútúbà lọ́wọ́ àwọn náà wá ń gbé nẹ́gílà ní dìde ní ẹ̀yìn mọ́tàkì ṣé ìyẹn tó tọ́sún náà láti máa sàhábà tó ṣe. alhamdulilayi wọ́n ní àwọn ti parí sọ̀láṣí làáyid káwọn kan tó pẹ́ dé so ìmáàmù ṣe kútúbà lọ làwọn náà ń ṣe àìdì tiwọn. so à ń bẹ lọ́nkọ́ máa burú nítorí pé Anas ibn Malik radiyallahu anhu ọjọ́ ni tó ṣe pé tó bá pẹ́ sí eid tí wọ́n ti parí eid kó tó dé ó máa ń fi ọ̀kan nínú àwọn ọ̀dọ́ rẹ̀ tẹ́tẹ́ kó ti jẹ́rù rẹ̀ rí tó ti fún lómìnira ó máa ń tẹ̀síwájú kó ṣe di méje Allahu akbar márùn-ún ìnáró ní di mẹ́fà so eléyìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tó dáa jù òun náà ní pé kí gbogbo wa ká máa tètè lọ sí ibi tá a bá ti fẹ́ sin lọ́n hmm. ní tí ìbá dúró déyàn èèyàn máa lọ dúró dé hmm. káwá mọ̀ ike solatul Eid náfìlà lásán so bó bá ṣe bá ń bó sì tún ṣe náà ọ̀sẹ̀ lọ ṣẹlẹ̀ ìjẹ́bù ti jẹ́ kọ́lá ń bẹ náà aṣíwájú rere tó sọ pé tí Eid bá ti bọ́ ọmọ lọ́wọ́ náfìlà arákà mẹ́rin lọ́kàn sí. ẹ lọ́wọ́ sàmàlẹ́kùn. àyíkùn sàlẹ̀ wọn ti lẹ̀. abdulai ló ń sọ̀rọ̀ látẹ̀kọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin lẹ́yìn ojú ìṣàn ẹ̀sàdá kì ló pè. Hmm. so kí n bá kí n bá fẹ́ san ṣé dandan ni kí ìyàwó àgbẹ̀ nàbẹ́yà tẹ̀lé. alhamdulilayi àwọn kan ní pé ìyàwó tẹ jẹ ní sọdọ àkìtẹ tí san fún bákan méjì ni nínú kọjá pé ẹ ti sọ iye tẹ fún tẹ́lẹ̀ náà àbí kọjá pé iye tẹ fẹ́ fún ẹ màánu ni ẹ tí sọ fún so tó bá jẹ pé ẹ ti sọ iye tẹ fún tẹ́lẹ̀ ẹ kó rẹ fún kò burú káwọn ẹlẹ́rìí méjì ọjẹ́rìí sí nítorí ìdéwájú ìdẹjọ́ ìdẹ́yìn ìdásọ so eléyìí ìjẹba àmọ́tẹ́bà ti sọ iye pàtó báyìí lẹ́fọ̀ọ́ obìnrin ọlọ́run á kádàrà so ẹ sì ti ń sàtọ̀dá àpèrè tẹ̀ fi kọ́ so ẹ sì sọ pé iye báyìí pàtó lẹ́fù eléyẹn ẹ san sọ̀dá kó mẹ́tìl iye sọ̀dá kìtàn lè fúnru obìnrin hmm. ní ìgbà tó fẹ́ hmm. bó ti ṣe rẹwà bí ó ti hmm. rẹwà bó ti ṣe ga nípò bí ó ti ṣe ga nípò iye sọ̀dá kìtàn kan fúnru rẹ̀ ń jọ́tọ̀ fẹ́hùn iná lọ san padà fún. jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu ró ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò àbí aláàkí ọba àti wọn ní ẹ̀sán lórí sheikh jazakumullah khairon tó ń ti pé òní jẹ́ ọjọ́ ọdún ẹ̀tún gbìyànjú láti wá ọlọ́wọ́ bá dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ á dẹ̀ bá bùn lẹ́yìn gún wa àtàlàfíà àti arísíkì tó ní bárókà nínú. ọ̀làdùnní bello ó ní ó kọ̀ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ìṣànú ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọjọ́ mẹ́jọ ìní láti máa pàdé papọ̀ ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ náà ni à ń dágbére fúnra wa sálámù aleykum ورحمة وبركاته